ẹni tó délé dè mí. kí lè ń là kọjá bàbá mi torí àkókò. ẹ ẹ mo ṣe ìgbéyàwó ní ọdún 1980. ok. ọlọ́run sì fún ọmọ mẹ́rin fún wa. ok. then àwọn ọmọ rẹ̀ obìnrin ni wọ́n. Mhm, ọmọ mẹ́fà lọ́lọ́run sì fún wa wọ́n sì jẹ́ obìnrin. then ìgbà táwọn ọmọ rẹ̀ máa rí i. Ọlọ́run fún wọn ní àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin lẹ́yìn tó ṣe yí pé àwọn ọmọ yẹn wọ́n jẹ́ twenty two láwọn ọmọ ọmọ. wọ́n jẹ́ twenty two àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. a pè mí balẹ̀ yẹn tẹ́tẹ́ mílíọ̀nù nígbà lórí àwọn ọmọ yẹn kọ̀ọ̀kan tẹ́tẹ́ mílíọ̀nù náírà lórí ọkọ wọn ń pè wọ́n jókòó kalẹ̀ báyìí ní ìṣẹ́mẹ́sì pẹ̀lú wọn ò ń gbọ́ yín sà. <laughs> ìgbà tó wá di ìyá two thousand and eighteen ìyàwó mi kọ́lé. ẹ sà ló bá ló bá kó lọ síbẹ̀ hmm. hmm. n bò kó lọ bẹ̀ ó mo àjọ ìgbà tó fẹ́ kó lọ náà àjọ àjọ pé lọ sí ibi káfíńtà ni ìbò kàtán n bò dọjọ́ wẹ́ẹ̀dì rẹ̀ lọ́ba kó lọ ọjọ́ ọjọ́ on the on the eighteen oṣù kẹjọ ìyá two thousand and eighteen ló kó lọ àwọn ọmọ ṣàpèjọ wọn ni ó di dandan kí àwọn padà sọ́dọ̀ mi wípé kò fi rẹ́ǹtì bẹ̀tọ́ ó ṣàyàrí ó ní ìkórè rẹ̀ àwọn ìjọ ọlọ́run náà dá sí hmm. wípé yóò ah, ṣe wá nígbà tó ṣe pé wedding la ṣe hmm. tó sì ṣe wípé local government kan ló wà nígbà náà. ẹ̀yin ọlọ́gba ayé ṣe ń gbọ́ ètò yìí o bàbá mi ẹ lọ síbi tẹ́ fẹ́ lọ gan bí tẹ́ ń lọ mo ti mọ̀ ẹ sáré lọ bẹ̀ sá. E, èmi náà wá mo wà ń lọ síbẹ̀ wípé wẹ̀ bí ò bá ti rẹ̀ bí ò bá tún ojú yìí mọ́ èmi náà ń lọ bẹ̀ mo lọ bẹ̀ lẹ́ẹ̀kínní mo lọ bẹ̀ lẹ́ẹ̀kejì mo lọ bẹ̀ lẹ́ẹ̀kẹta ìgbà tó di orí ẹlẹ́ẹ̀karùn-ún lọ́wọ́ pè mí wípé ní ìsìn o òun ti bọ́ lọ́n dá májẹ̀mú o wípé ọkùnrin kàtí òun lè gorí òun mọ́ mo ní ẹsẹ̀ ní ìwé ọkùnrin bá gorí rẹ̀ èmi náà ni ọ láti wọ náà ni. àwọn nìkan lẹ́bẹ̀ fẹ́ àbí. bẹ́ẹ̀ni wedding la ṣe ó ní kò sí ń tọ́jọ́ ah! àwọn ọ̀rẹ́ mi ń dá sí àwọn ọmọ náà dá sí wípé kò yẹ kó rí bá màmá àwọn kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ló sọ sí ó sá ní inú oṣù bọ́lọ̀. bàbá mi kí wàá ló ṣẹlẹ̀ nọ́mbà tẹ̀yìn múnú sà kí wàá ló ṣẹlẹ̀ sà. èmi pinnu láti fẹ́ obìnrin mi bẹ́ẹ̀ kó tó di pé èmi ò fẹ́ jà fáwọn ọmọ rẹ̀ mo wá pe àwọn ọmọ wípé mo fẹ́ fẹ́ obìnrin mi o. ó sọ yìí bàbá. nígbà tí ayin ti ṣe báyìí o wọ́n wá sọ fún mi wípé tí n bá fẹ́ káwọn ọmọ wọnú ilé mi wá. ẹ wọ kan àwọn ọgbà àwọn ọgbà yìí kékeré ní obìnrin mi yẹ àwọn ọmọ. kábíyèsí ọlọ́run. tọwọ tí mo fi wá sí ìlẹ̀ ah! inú wípé kí ni kí n ṣe. Ah! ọlọ́run ti tó flat lọ́lọ́run ti ṣe fún mi kódà kó tó dé sí pé mo ṣègbéyàwó ni mo kọ́ ti kọ́lé àkọ́kọ́. bàbá mi bàbá mi mọ́ làágùn jìnnà ẹ mọ́ làágùn jìnnà ẹ mọ́ làágùn jìnnà ṣẹ́ni tẹ́ sọ yìí mm. tó bá yẹ kí mo ṣe rí gẹ́lẹ́ lélẹ́yìí tí ó ti yẹ yín mà sà ẹ̀ ń tẹnu ìyàwó yín ah ilé ìfẹ́ kí ni èjì yín sin sà hmm. kí ni èjì yín báyìí sà ọmọ ọdún mélòó ni yín sà. Ah, seventy two. ènìyàn báyìí. bẹ́ẹ̀ni wọ́n ti wọ́n bí mi ní ọdún nineteen fifty two. now dadi dadi ẹ ṣe sọ̀rọ̀ o seventy two ni yín sìn. bẹ́ẹ̀ni. ìyàwó yín dẹ̀ kú òun lé ní twenty eighteen. bẹ́ẹ̀ni. ìyẹn ni pé ẹ wà bíi seventy ẹ eh, bíi sixty seven gbà yín àbí. bẹ́ẹ̀ni. Ah, ẹ ẹ mú sọ̀rọ̀ ṣé àwọn ọkọ àwọn ọmọ yín yẹn náà ọ náà wà mítìn yẹn torọ ọmọ yín náà làwọn náà ṣé wà mítìn yẹn sà. Ah, wọ́n kódà àwọn ìyàwó wọn ń dọ́jì wọn ni torí wọn ò kó ṣe wípé báyà àbí wọ́n fẹ́ mọ̀ wípé wọn ò kó ṣe wípé wọ́n mọ̀ pé jà wà. <laughs> ṣé kò wá sí kò sọ́kọ̀ ọmọ kankan tó mọ tí ń ṣẹlẹ̀ báyìí. Ah, àwọn méjì mọ̀ o àwọn méjì mọ̀ tí wọ́n sọ wípé kódà àwọn báyà wọn yẹ kódà wọ́n fẹ́ sọ fún ìyàwó wọn wípé ṣé bí àwọn náà bá tiẹ̀ fún olówó tó bá kọ́lé tiẹ̀ síbí bó ṣe fà wọ́n lẹ́nìyẹn. lọ́jọ́ alẹ́ bàbá mi ń ṣe sòrò sá ẹ̀yin tẹ́ ẹ jọkùnrin ṣe ń gbọ́ mi nílé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa ṣe ń gbọ́ wa nílé báyìí bàbá ah! àánú yín ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ ni o ẹ má jẹ́ ń tàn o ṣẹ́yìn nìkan lè gbénu lé báyìí sà ẹ bá mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba mi rẹ́ǹtì gan láti gba ẹni torí mi ò gba mi rẹ́ǹtì bàbá mi kẹ́ ẹ gba tenant sínú ilé sà pé kan wà ní flat kankan yìí náà wà ní flat kan àbí. bẹ́ẹ̀ni Ah, àní flax tẹ̀yìn ń gbé ní ká sọ̀rọ̀ ń pa ìsà ẹ̀yin nìkan lẹ̀ ń dá sùn báyìí. Ah, mi nìkan ni o mi nìkan ni kò fẹ́ kọ́ àwọn ọmọ ọmọ gan wọn ò wọn ò gbé lọ́dọ̀ mi. àwọn ọmọ àwọn ọmọ kankan àwọn èèyàn fi ọmọ fún bàbá ìyá kankan mọ́ lọ́wọ́ tá a wáyé kálukú ló dúró kàtẹ́ dání. n tẹ wá pèsè ńsìn ni pé àwọn ọmọ yín tó wá jóbìnrin náà wá sọ pé tẹ bá ti fẹ́ ìyàwó míì pọ́n ò ní wọnú ilé mọ́ àbí. pé kẹ́ ẹ mọ bá yí bẹ́ẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ sà. Ah, good tó bá yẹ pé ẹ bá bí ọmọkùnrin sà ṣé ń gbọ́ ẹ kọ́ ọmọbìnrin làwọn ọmọ yẹn orí ètò ni mo wà yìí ẹ lè tí kódà kan ṣe ọmọ gbé fún obìnrin ní ward nígbà tó bímọ tán tí ó bá yẹ pé ọmọbìnrin bá ní ọmọ yẹn ẹ lè rí àárín òun àti yẹ ẹ ìyẹn túmọ̀ sí pé àwọn mẹ́fẹ̀ẹ̀fà tẹ ẹbí tó jóbìnrin yìí ẹ lè rí àárín wọn àti ìyá wọn ṣé mo sọ̀rọ̀ hmm. kápẹ́ bí ọkùnrin sì ni sà ọkùnrin yẹn ìní ìbáyọ yín kò nu wàhálà tí ọ̀tá yín wà ń sìn wípé ah, ah mọ́mì tí ẹ dẹ̀ mọ̀ pé èmi náà níyàwó nú ilé ṣínú yín lè dùn kíyàwó mi kó gbé mi náà sọ́lẹ̀ pẹ̀lú èjì yìí kó sọ pé òun kò lọ sínú ilé tòun bàbá tẹ́ bá lọ tù wò dáadáa ìyàwó yín mọ̀mọ́ rẹ kẹyìn di stage yẹn ni àwa kì í parọ́ fúnra èèyàn lórí ètò yìí o ó rẹ kẹyìn di stage yẹn ni bóyá ẹ ti ṣe láwọn ẹ̀ṣẹ̀ kan ó wá rẹ kẹyìn di stage tẹ́ ẹ dé yẹn pé ah hmm. yóò mọ̀ pé Jésù kì í sọmọ Nàìjíríà. torí stage tẹ wá sí yẹn sà kì stage tí ò yẹ kíyàwó kó mọ́ wà lọ́wọ́ yín ẹ̀yin lẹ́ ń dá ilẹ̀ ń báyìí ṣe ọlọ́gba yóò bá yín dá sílé ọmọ yín wá yarí sí páwọn òní dénú ilé mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn sí pé tí. nígbà àwọn tí mi ń wá ń wá kò rí i pé màá pọn mi <clears throat> lóòótọ́ ti ó ti pilẹ̀ mọ́ mọ́ àdánìkan sùn àdánìkan jí inú náà ni. ta ni bá yín dáná sà. Ah, <laughs> fúnra ara mi ni o gáàsì là ń lò ní ìsìn bá ti sá náà. tẹ bá fẹ́ ra nǹkan ládùúgbò nǹkan sà lẹ́lọ̀ <laughs> náà la máa mú la máa lọ rajà. good ṣé bàbá mi fúnra yín lẹ́yìn fọ́jọ́ sà. Ah, bẹ́ẹ̀ ni o dry cleaner eh, eh. dry cleaner mo máa ń gbà àwọn aṣọ kọ̀ọ̀kan fún. ìyókù ẹ wàá fọ fún ara yín àbí. Eh, dáàdì ẹ farabalẹ̀ sà dáàdì ṣé sìn náà á pé ẹ fẹ́yàwó méje bíi àárọ̀ ọjọ́ yín tàbí ọ̀sán ayé yín sà ṣé ẹ̀ ń gbọ́ kan tí mò ń sọ kápẹ́ fẹ́yàwó kejì ń gbà yẹn báwo ni ò bá ṣe rí sìn sà pẹ̀lú tó ṣẹlẹ̀ sí yìí kó ẹ àwọn èèyàn àwọn èèyàn gẹ́ ń sọ ẹ̀ tó kọjú sí mi gẹ́ ń sọ wípé ó ti kó ti pẹ́ ní wípé ǹjẹ́ tó ń fi ní ó ní mẹ́ta ló ń ní dùn ó ní fíìmù o. bàbá mi tí mo bí yín kọ yẹn o tí mo sọ ni pé ṣé ọ̀tá yín ò regret sí pé kí ló dé tẹ̀ fẹ́ yàwó kan sí gbà yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé ẹ kábàámọ̀ ń sìn dáde. ká kódà ọfẹ ọfẹ kú ní kinní gan. ẹ wà ní kábàámọ̀ láyé yín ṣé wàá ràn wọn lọ́gbà ayé ẹni wọn wàá gbà yín mọ̀ràn <laughs> ọ̀rọ̀ tó wà lè dàbí ẹyin ni tó ti bọ́ sílẹ̀ tó wáyé mọ́ yèpẹ́ bá ti fẹ́ separate ẹyin yẹn kúrò lára yèpẹ̀ yèpẹ̀ kò lára ẹyin tí ó ti ẹyin sìn tí yèpẹ̀ ó bá tiẹ̀ lọ táwa mú ẹyin yẹn tá lè fry ẹ̀ padà láti lè jẹ́ ìyẹn ni òye mi Babátúndé ọmọ Balógun torí kò ní tàtẹ́ ìdí sìn náà ó lágbára púpọ̀ ọkùnrin tó wà ní kò yọ tiẹ̀ obìnrin tó wà ní kò yọ tiẹ̀. Ah, bàbá bá mi mú nọ́mbà bàbá yìí ẹ má kọ tẹ o màá mú nọ́mbà yín bàbá yín sìn bàbá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò gan ẹ má ti kọ tẹ ẹ má ti kọ ẹ mo fẹ́ kọ́ bá mi mú nọ́mbà yẹn wọ́n ti mú un a sọ̀rọ̀ lẹ́yìn ètò bá a sọ̀rọ̀ lálẹ́ a lọ́la.